to jama irkwe kwe beri mamari karse irkwe ma yardan na ir gureyo kwe tere kwe ma albarka da murse gureyo kuna ho lamisi wuciri aljum'a cini gureyo ka bara iri doman na cere amo bara tafsirul qur'anil karim bongo alqur'ani ba daidai cere se irin madal majil tere fahimta zaka nunka barari dobun na suratul mumtahina kuna nunkal norkwe kwe beri ba sin kar gono ko he akwai terega zarabani ka bara akwai terekpe na iri zarabani na iri manal wasi chene fo haji manal wasi ukuna na waya wai borno ha to ka bifo iri pe na zarabani na no yori se kai ka gana ka hayata nga ga hayame demete haji nga na hayata to sai iri mare bana ka gono suru peyose ka na tetele ta wakaji silahara hajiri pe pe bili masunganga anya bongor pe ma no suru ir pe ma chirise subaba de boro ir pe na gomini tensen na koyo nganza ma fo o ngo na ba be lilahara amma denken na ri pe kabe kan ngaya nan no ngaya na a hayata zarabani no rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama agon na ko fofo harayye har boro hinza wey boro taci annabi mogan duniya nam sallallahu alaihi wa alihi wa sallam boray duno afici bor guda fa pap ngano az zahra radiyallahu anha abongo ya ka cinni annabi ko gan duniya nam annabi manan duniya nan yo banna labari kano kan nabi na nono hen nani ri pe kube nyongo amobara asiyo banna handu au jibril wai taka jama kodi bine ana gai annabi bise banna nga bine cha sai bine yeyo naka nga baba bise banna ci fo nga boga gari no eh ka choro aljanna nze no aljanna nze ifatan na waharao masa choro gono ngana aljanna fada mai kuna irkwe mana muri mangari na bonkani to dai ar mana irwendi ya iri irkwe mana iri se sabu yo kuna سابوك نلا nalla boron الجنة اللهم آمين بسم الله haji أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> لقد كان لكم فيه أسوة لحسنة لمن كان يرجو الله واليوم الآخر جمر كيبين مرشي تنبون كانوا bifo coyo kunal to nun kal norpe kweɓeri gon ko nabiyullahi ibrahima alayhi salam na wo kayon na cimmani faji terse ngace qad kanat lakum uswatun hasanatun fi ibrahima walladina amanu ma'a aci kam denden yo haya hen nogonono se nabiyullahi ibrahima alayhi salam na wo kayon na cimmani cine kuna id qalu ngano sakanci liqaumihim mborose inna iri yofa bura'a'u minkum iri bara boro kari moriyo nanu wa mimma ta'budun katon tonu na haifa kurka sai no gun ko tantare ma min dunillah ka heyo di na barar pe no nar pe nan chap ko wace te akai terese non na heyo di kururi moriyo nanu wa bada bainana wa bainakumul adawa iri nanu binabinni ibetere batume kware ngene ya honnewu walbagdo na cere kabiya na moji na kunkuniyo na moji na dibiyo kerega abadan asin na kantiyo hatta tu'minu billahi wahda seda ka to no na toru nam kayeri te guda fo bota ga ngano ka wa kai tereci abongo fo ko ga bota abongo fo domin kai tere kai nam foro illa liya'budu allah fa seda ma kai tere kai di bota mukhlisina lahu din ka mbo ta di fison na kwaitere hunafa ko kayo daidai annabara bo ta di kuna in yayi ka gonna haifa ma ni ka shan yayi ko tantare ma ko tontonun nan nor pe pe beri tantare ma yo to de ya chine di kuna denden yo haya hen no gonu chimman ko ni hen no se de mete to nun ka denden yo si nganor ibrahim fa sede ibrahim alayhi salamu me chine ka li abihi ababese la astaghfiranna laka na nal norpe jirima lalle abina babar haika ana kosiyo malense anor pe pe beri do wama amliku laka min allahi min shay kosiyo mare di banna so haifa mallaka yo nse iri pe pe beri di do to dai alkawari ka zanna rabon wasabu seno a kinga kosiyo mare cibibinella ka marorite nindi no sinna hini wadendenin na ibrahimu alayhi salam cerenar kawari zano irbe manan debiyo de nal kawari zan funtanino corona taba ka tunu manal kawali fo bongo to dai alkawal diya ki sabu annama mara ba be sai karfe ma badi kosu in narko yake falamma tabayyana lahu annahu aduwwun lillah saka ka wannan sai batu me bare ka borodi ma'ana ababedi baral kai mene ibere no tabarra minhu nga na bo mo mora ni na babe di ba sin jamaci ni kuru na don moru na amaka ka ga se ka ba o cherere kokoro fute bon ngono aba no pe gari ni nga na bo ngodi kamora ni na badi kana ye ko mare ase karpe ma kosu to dai aga nan indi kuna dendeni yosi rasulullah sallallahu alaihi wa alihi wasallam ana no pe pe be ri mare ka amanga no hini nga manga nya ziyara ngar pe na no hini nga manga ba be ziyara ngar pe na no hini kaka kan mezangal norpe chasella andebin na wo kayo na chimmani sin na hinin makosiyo mare cheferi biyo se ba borodi pe ko bara nyayo awin babeyo aw hay kamari geno alfa chino na bara momori ba abara momori de ya iri pe hongu andiya se sallallahu alaihi wa ka ansumare anya awa babe kambu cheferi terebongo mbu sadar silamatare na kajina mbu no ifo bota bongo maka mana toriyo bota bongo irkay koy beri mar koso to de ya fajiri nol nor koy koy beri dobul sene kar ko ci laqad kana lakum fihim wa baylalle achikam annabi ibrahim alayhi salam nganna gana kweyodi mfaji kuna dendeniyo haya gononose uswatun dendeniyo haya hasanatun kaboliyo domin boron yini ko dendeni na haifa kan su bori to corodi huno ku sun kurpe mo kaya sin nan norpe gana kuna dendeni yo haya henna gono no se aman jibar kuru liman kana yarju allah wo ka cerba hanfanin na borodi huno ngano wo ka ala haraka muna ko ga norpe pe beri bana kamuna yarju allah ay yarju rahmatallah agul kwe mana zinkai agul nor kwe sisi bi mayo kamuna wal yawmal akhir ko lahara mana bana kamuna chere kwe tiki ya ba annabi ibrahim hunoci abongo se denden yo haya ka gana kwe yo bongo hunoci zanga rasulullahi sallallahu alaihi wa alihi wasallam suratul ahzab kuna il nor kwe kwe berici لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا للي أشيكم دندن يحيى هنو قنونو سيمي ميغا fi rasulillah iri pe diya hune kuna no se abar no dendeni wa henno aman kino kuru ya ba hanfani nan ga ci liman kana yarjullah wo ka kere pe bara aga nor pe rahmaka muna wal yawm al akhir ko hanu ko korobana ka gona kuna kamuna wa dhakara allah kathira nga kere pe di anor pe cinega koto kabisa hay kurpe adalle bon wor pe cinega gonu abina kunar pe chine agono ahune lo kunar nor pe agono de dhikirna amutu ko hongo bayani o anor pe pe be diga to ya ya sino andabi ibrahim bongo kusum na borodi de boron nan chine chow ngamba zaya tembe ngarin dendenu ha no zangaro er pe pe be ma ter se zanga ومن يتولى فإن الله هو الغني الحميد إلا ركعت ومن يتولى وكان كابن نبلن ما يجي نوسه mbasi nga shenni bi nga nghantum nga shenni di jisiyo ho nga nchow nama nga naba nabere de ya ba su ban suza to fa inna allah huwa al-ghaniyyul hamid nga bang mabeyo kalmar kwe kwe beri na bongo wadata ni kaba shin na tanyo de ni na gana bolfa chere gana hamidun ŋaru kabar kwe gono ka den na sabu agon na wo kayo nga sabu to bano kuruho nga sabu ya bara sabu nte kwa bongoshe kaji mahonne kadiya den de ka beni ka chal khairi be fo gone den gonna iko haniya tamma ka kwe kote da na ciya den honwute bor fo chara hun kute ka gono ko gbeidi do keji macha sai den gana kadan ya vuo kokoro di alheri di dona borogun ka kwe fartal khairi kwe fogan o o irpe kwe yo nori o cheji tongono ko borfo gana na demandi ko babu babu mpa chobongo anabongo za ngano bofo chere ka kati kwe yo nori o cheji ana ci ce fonti ce hin kano boro boron mare jingire an cinin se ho suba ho suba maka ko goro borfo maka kan haba no suba jingire anjije bo anjije in kano boro loko mare riba loko maka ko gore bor fo maka kan no ba loko anjije bo anjije in kano boro na shato mare kanadu kaka ko gore na boro na ngari na shato haji an sasa wani hen no fo no no je bora ya bisan na gurbari nga hansine diran na ce ka mare boshi ma de boje nga hinsa fiku fiku fiku ka hanga ka haji mbe ba ka karpe tandiza lele aben na lele kwe ke ando ma dia nga nga chene na nga malele kwe oken lele kwe abani kati abara manji sino nga ji eh kan dogul bal kwe do nga na bongo ka kata ya elin kwe ah yar kwe bara deni hongu gane yo o ilnor kwe ki yastabidil qauman ghayrakum nga kana foyo kan su bara zangano thumma la yakunu amdalakum nsu bara no takayo torochi ni. no torpe manam de alkhairi be fogono rin haniya tamma ka godo nindi iri mari pe gana domun balna gana iri yo hanfana jirbe dare honga gana yo cuta ka gona kuna asuguri pe zubu aifo iri yo na abazubu na asallahu an yajala bainakum ayo azumuno amobara rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam nganna abu sufyan na ntakatake ibetere ka do ngono mbinni mene ngonor ke chase asallah lalle nena baran nabayo larbuci ne ya fasara asa nabayo amal qur'ani kira kuna lalle haikar kai baka ta mojin labari na nan noya an yaj'ala bainakum wa bainal ladina adaitum minhum mawadda borfo ka non nalla kira kotoyo nai betere pitere kai makaka yeti fo kere baka shine kasu tunna kere mawaddatan bakasi na no ka no kuna ba fasu tunna hansini abine teya wallahu qadir a ah, irpe gon nan gadi iko fa na'am wallahu ghafur rahim wallahu ghafur na yayi kabara no tari beri beri on nay kene kene on tukunta nan batume kware ngene kulu dabu kwe wo kana tuba hen no tese rahim na yayi kabara sisi bitu tuma ma kweno arsalama hen no se haji kalnor kwe kwe batun haika tun hay ka ngaba teo teo nganam rasulullah sallallahu alaihi wa alihi wasallam nganna abu sufyan kaneto abu sufyan ta ban mare haya hinza haya sinte anam boro hon marsa ka yen boro kuna ma no karfo kan na karfo di abayara ka wo ka siri kuna honunna ngan debi na bi page ato malla karkaran girma kan dai ko gonna maka boro kuna girma di shin nan kanti kari huro makka kuna, mabe wo ka iri kamme to aga amene beni fa shedan na hunu ko gona bugu awe amogo no mfu kuna mm. he ona ti bipe ba nga hali agon ko bibiri ko jito ande bi chan no no labari wo kan din hoyi bani nhunde na hunu na abu sufyan funo awi magongoro mfu <laughs> ngana aweji ka bor kurgo na fu ifo ntemfu kamba jirima bibu sintena sallallahu alaihi wa alihi wasallam no dan debi politiciano a politiki bine na bara lew dan debi ba siyasa te siyasa di bara no diya tere gona ya konno na bor tere ka bar bo tere chirchi mene ana bor consider se jirma kana no da ben na jirma di ma alfaya abu sufiyan jiri maka ba tonton kama wa banna annabi ka huro makka kuna ladabin na bongo bana ni yombo bongo na huro kan na toriyo di bow bow ka beni sorai abu sufiyan foron kuya hini ka hunu ka gono ko me furu makka ce feri jama'a cin ni kurpe ga ka wa hunu kute wo haino mane wa hunu kute asu haifo teno ce tankam wato jirma karpe tershe kuna ho andem se poteno se nga hunu bu kagono hariya banna nga cirin pe nga nan kukute ka kana annabi do sallallahu alaihi wa sallam ka kan nga ci akhun karim ibnu akhin karim nyanze henno nyanze henno ko mainon sifa andebin na babe kana hai no barbor circiyo no no su futu bai fota kabo teno se o oh, no tin furu bannano nga deru ci to ho meteno dia no gona kan me kuna da ba tenten nano nganci a ah, a ah, iri bai kan so fotar she nga cin se idhabu wa antum tulaqa wa no bi se te no kurci burci ni no bongo se babor fa su tantare ani no kuna nindi non sinti ko tuba en ke benge kano ala bali wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja da yanga jama jama yodi kurpeika ko gurar silama tere kuna haji sintena ka abu sufyan nan debi mare ngan debben nano ngan nabi siyo banna abu sufyan na dini wo gurjete hara na chimoso ana honguyo teno ka na chi hongu chene iri bangari jikamu ahin kanta haika nan debi mare no kati nga banga koyo kuna nga ko muawiyatu bin abi sufyan an gono wo kayo mbogal qur'ani hantum kuna nga debe cha zanze de wo kayo ngal qur'ani hantum nga na abu sufyan dam secretariat di de ya gono secretariat ko al qur'ani hantum boroka andebi na dam amana wo hantum yokuna wo ka ka bol di bol di bara silama bol di sat silama kunai ngadi ma kai kani kamu ahin zante ngagan debi mare ngwe don chere kabi ho kane huru nga ba ama nga ko wei boro fo kanche ummu habiba ngaga mare ansuru am abibanya hiji ngase nga debi cha yara kanno ngadi bongo sallallahu alaihi wa sallam alfari wannan kariya hanzuri tere o ka gonu nyanze tere gai ka gonu domin kurpe pe kanno kai guda foga no la rubuyo di amal fayo nduwo kan aye kam kaburo kurci ce feriyo bal muso mansu tabaka ma shi amo faji kaci andebi weyo kuna fo abu sufyan kono muawiya weima su tabaka mara de ari mbeyo shi as cere adini ono cere ga ikaci baka na bara as adini za kanayo don o cere cika na bara adini amma meta bate sa ma adini to kun faka ko ga adini di winna irpe ma tobor kurpai sai borodi mana lamari irpe ma mana adini o charma adini o cere bine alkawari no kal norbe bebe dina za ka abatono walau kariha al mushrikun walau kariha al kafirun ba ceferi biyo na ceferi tila ko kurgu ngadi kabiyo adino a cerba tonun kurpaino to amma shi aya huro arsilama bin bin kabaran sai no chokri de no pesa dem duwa ka goro no miliyo kuna no ganna kuna sem mano kuna boro bongo bongo fo zal mazirio alfayo no be ko maduzaka fo kawi den na zaka winga ibulburiyo no dirgo de an subaye ko gun sen ni te pene nindi ci siuna Ah, ba men de ka diya zanga a n ban man na feeri jufo man wi o madu gordo no dia. irin gbalfa la yanhaakum llahu an alladina lam yukatilukum fi ddin to ilnar kwe kwe beeri ci la yanhaakum aya wa ŋa zummuno amo asma binti abi bakr radiyallahu anhuma ŋa cine kuna nana aisha a beere noya asma'uwo asma'uwo مينو نهر أهرنو الزبير بن العوام نن الزبير نهي نكو كنا فنون عبد الله بن الزبير كا الحجاج بن يوسف نكا كاوي الهاري فوروبونغو زا عبد الملك بن مروان بن الحكم دو كي كيمال نقوم كان ديا الزبير وكان أسماء هيجي ngoro di ngano asma'u nyanani katunu kaka a ziyare sada cinni ko gono ci fiktire kuna irin mafalfayo na na nyadi nam tere ka nyadi su huro ngwe fu kuna anya heima amma kan nan na nyadi mana dini na bara fo da ya na ngana koton na ibetere Allahu akbar imani ataya no na kan nabi ibrahim alayhi salam nganda boro cin boro seka iriyo nano bin ni betere na cere kabiya na mojen dibiyo na abatan sai dai no ka karfe cin man ka bara fo ka bota bongo fo dana ci ariyo su mojen tannose nga ho nga nyama horofu kuna ka boro na horofu kuna mbacan horobugu ka na horobugu mba no hari nga nya diga ko mojine ceji asma'u de gari asute nga bisa kakwa nabi do sallallahu alaihi wa alihi wa sallam ifa pe na ya fajiri no a pe ante annabi sai ya a to ci bon malaika jibril manin gono fe nga ci la yanhakumullah kari pe gono ko ho nguno sai ce feriyo bakasine wanda no bi ne ri a a an tin kurume la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din adini o kuna borfo joro gono nano ho nya na ho ba nya na nka kpara ba de yar bena hongu nse chere di man the notase walam yukhrijukum min diyarikum choro di bene nano kano fuyo ama wo kayon kai kano kano fuyo kano hongu ngoyno zangamba cha abu jahl bin hisham na umayyah bin khalaf nan takata to ngoya kai kano hongu kano ka bara chere nan ka allah allah allah de ya de borongon nan yanze cheferino a kuna sugun hongu asugun kabiye ngun mana adini te agono ko ga ngandi te bal so ma cintani na de ro kube wa faji faji zankari gon na mi sateri fu azeyo bere ko ne ora mi sateri nar islaman nsi na problem ngoro kama chomugu da fa kuna ka goro ka kwarba kari nungu da fa dem e bi enseignement no nkurmo wo mabara directeur wo mabara sanzo wo mabara wo mabara c'est que bene kulane o don gara silaman na jeferi ya problem. de problème nindi de de norpece anta barruhum ngana hongu wa ihen no tense ah kan ngana hongu wa ihen no tense di nunka hawedu fune ka worona iri je fona re haka chalfa ngwazi kuna meibo ngono hawedi no eh pays ka anal coloniser eh anti france no ba ah we na nindi jifo ngandu wafune kaleman foyo créé france kuna nanci aya o gono ko cibena noel hene anan invité maka goro wanma ma gorŋo dei ma cirbi dei ma feeji dei ka gomini a-a ah, ah, wasu teme no sinnala karino a be de meho ka ma deri se ma kutuyo derise ma teya manaya na cinedi pentina irigui hen no ten seno hanuci niyo kuna in jingari hene basi domin jingari di bara ibada no deri na hen no ibada di kuna ibada di no yardan na sadi de boro bine ka yardan na ce feritere hunar silamai kwanno no dia ha de yarte chere chere fo chino de boro ba amandaran san china di penti ni bo mo bine madiaka okay abon ah ah Non, ça va tarer, ils ne peuvent même pas s'exprimer. Tangari boji, nkina sa acha na dini. إن الرجاج لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين بروكا انسونوهم مبين من نتبكنوهم ولم يخرجوكم من دياركم مبين نانو كانو فويو مبين سو كانو كايو برودي تشورو بيسي كوهم نو سي انت بروهم ويهن نوتنسي وتقسطوا إليهم ne odo de lala kari mbota ma wa adalci tambinni awo wa tuqsitu ilaihim no bongo oyo de no gari non nalla huna kamar ga kuna no na erreur fo tense wa cimma ni nalla kano mene excuse you presentense abara chepel no na'am amsa terino awo abara bo titiltino ngani nara hunu nga erreur fo hunundo sudi yaka kambara silama nga bara baza adomu ibetergo la lati na raka amare ma excuse no boron na dare no isa saret la inna haifo honne sanga ya ne odo ka tete ya silaman na je firbini dan baguna magari wato wo kana bara silama di bara zanga acin asilama ya baka tiki dara ga amma da ndiya silama di mo fidiyo na fahimano fahima ya nate irke ko ben mal fahimanin ngana ji na'am da ya wa daidai te daidai te di man hunu za no bongo yodo kar ko tonga kamar san buma ya bai ka haika cewa na bori da da yake bari ka haika na bori tense nga mon ja gaza me doma ya ka ni nan hune kuna in hune nan ngano naifo na adalci irka ji haikan nga ba wa tense na na inna Allah yuhibbul muqsitin inna allah wa bai bakal norpe yuhibbul muqsitin wa kayon daidaite ngono no juste milieu à tout moment borodi takke nga ko balla be mal da mun kuna إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين wokayo ahonguno se wanci ba peyo innama corofajina kanaya yanhakumullah wokayo ilnor pe honguno se ŋono ani ladina qatalukum fi dini coro dina no hongu no ŋena dini kuna nabarata ko nar silamatere kan na tutuno se kabeni nan su ba bor fo mama mani nano bal mo so maden duno hunde on ka nan gurje nano wa akhrajukum din wa akhrajukum min diyarikum sadi mole nan gurje kano ka no fu yo kuna zankan nan nabin na sahaba yo ka makkaya bor fo gono nhununo chini tukutuku yo kaka falta madina bor fo gono ngongari mfuno kakar jiyo da mun se hanku milot maboro milote ka jisa fu nsuka pe nu fo borfo nga ma kpara kaka borfo nga amo bisa mahiri dum ma se ka hai ka koto ya kamme kurkom kai borodi mo di ba mo ngadi mani irpe borza no ya choro no na hongu anta wallahum ka wasun ci ba kayo na'am wa zaharuhum ala ihrajikum an tuwalluhum wa zaharu nan duka kan madam ceferi biyo se nan duka kan madam ceferi biyo se da ya ne odo munafici gonu ne odo tilate yo gonu yahudiyo kan dongore madina dan bine banga fasara wa zaharu nan konu konu bongo na kammel na kammete ala ikhrajikum no kayo makkabon kan de ka. antu walluhum to corono irpe hongoro se waballawo wasu balla wan kabiya za bine kuna loyo bongo kuna mabaino gaka non nangoyo binni kane suti waman yatawallahum fa ulaika humul zalimun waman yatawallahum boromo gun kabiyo amogun mana dini wongu sadi ni ba kwena irpe ci wo kanka boro zangoyo ya fi son na bakasine kasutun nalla fa ulaika humul zalimun haika ka dunno awa hay ka ka dum me ko yo ngo ya nan bongo ke jinna ngano iri ke hay ka dulla ngo ya na dai ngana ke fa ulaika humuz zalimun ngo ya nan bongo yo taki da ya da ya baro zanga ka ka bongo honne ni ne ngan na beldi domun boron nan ba kai no ciyamau almar'u ma'a man ahabba hay ka manzon Allah cina sallallahu alaihi wasallam kace boronin nan ba kai no ciyama den ba ke feri basin ka gun mana dini kabiye lahara nin nara non tura ni nun guda fo ke feri ban su bisal janna nin nara ya ban bacar kan sama no bai mbadi aka to ka wo bisa ni ne ni ikpa janna no de ya afode ba han san kenni awo ni ne ya ga janna zake ni ne non bisa irka marci wal fayu na'am يا أيها الذين آمنوا إذا جاءكم مؤمنات مهاجرات فامتحنوهن فاجب ما نينو إركي يا ركزني ana kparete na na aisha bere kan ja asma bint siddiq radiyallahu anhum ajma'in ana kpareta sai marsanga ba an kparete andabin na sahaba cinniyo se cine fo kan na mene ako teko na kammedan ko nsenni kama chere se bongo ko ngari kwe ba an decision yo kan baru chere se kuna fo bawo aba mangadi annulé amangadi tuusu ngano mete no hongoyo ka rasulullahi sallallahu alaihi wa alihi wasallam nga na cereyo na cere ku ka npe umra teyo nga ceferiyo na ngai batu me foka nga te al hudaybiya nindi do nga macere se ngoyo suba ndebe hongu jiri weime abena masu ngoyo hongu ngmene alkawari yo kanza kuna fo ka mutu ka umar bitani radiyallahu anhu nga abubakar ta se man la karkarani diya tereno ande bi gbe tenna anje bon wala sabu kan na ya de tutu ya ba iri kurma goronga di bongo nga ci anke nga ho mututu yoni na tutu ama de na sawan nga sen mete gannano mwe bo gono chimi bongo wato sai na Umar chere chere tabiya e kar peta sa kuna kamme asu bo go na chini bormo do ne chere guna ko nu na su tutu irin wanda kadi hanu ka hurat silama chere kuna annabi na sahaba yo don tukukugu ibada teno hanu ka huro mana kwe chimidi nono nun kan tukuyo na nangari amar ammar bin yasir na taka taka foyo kan nun ka gari nganan fa eh umari ya karga yo don hari ya kanon na atakobi hamza du kahun kaji wa veri hariya radiyallahu an wa veri haika babu kabinan na kere honne wargo ko konu den na kere honne mbe nzigizigi janno ninda jahamza nji wo ka kana heina mani mani rasulullah mani rigbe diya ninda hamza ji rigbe e dia do mbe da ciya ndo mbe zangar bazoguno nga ka can ci zogi mbe nga banno rigbe diya do nga ci eh rigbe e dia mana gunu nga go nga na horani nga na chimino ana ci da ka te kana chimino ka beni nga na chere fofo o o iri sabu iri na sabu yo nga na ci ya rasulallah awalasna ala alhaq ana ci iri ya gono ci mi bongo no nga nam ci bale o iri ya gon ci mi bongo nga ci za ho irsu ye ka jingari kuna ho ho ka ba jingere ba to men ori pe jingari albayo umar wa wo ka ka ca bara ce feri iri o monsu iri o monsu be de de wato hanshi na mari za kwa iri o monsu be de hanshi na mari za umar wa borma ka ca bara ce subhanallah sadi ni fo makoy ko boro gana ko tamar silama irkay mal no bon kani de ya nindi do umar mabine point guda fo bongo ngano mete kati ba de ke ferin hunu makka ka annabi gari madina ka na ci na patron ngare jini ababe no awo tanno ka gono bor fo cire da na cin na boro ngare jini kati ma yeti ngoyose amma da ya bar fo far kana za madina ko yayi kuten ngedo ngoyo suga yetan de biche ande be maso agara ha ngan de bichi wahantum me me alu kabara secrétaire ali bin abi talib radiyallahu anhu hari akaram koto den den ay fojji fo sa man de bi gonan de ma jantum ngano morci ya rasulullah nir kadiya taja umaru ali hantum wato <laughs> nga na gai doma di ya karu ko de ya de ri boro pe ndor su gara ha den mene kam magara ha sendi de rabitani nga majar sai ka goro nga di bongo de ya na ko di siye ka be ni ka sai fatar fatar Nabi na sahabi yo ngoye kute nun kan gana na hudaybiya na ka yahudi o kan ngoye chinni banun nadiri o ngan na ngoye kwe kwe ka ka para sura karbe ni kar ko huru ne yo sadino weiboro ndiya diya cere wey boro kaza, za annabi gono makka toro na chimino, amma ko zurun haryo nari ke bai ka bara fono kan magana abon wafo nan na diya di bai ka himan macin manno ka gunan nara wai yodin sin na yi kofo in hamburun haryo nan gono haryo di cire ko da yi an dai bisoyi ban nano eh, wai boro yin mani mana majo mana can harugana toro goro madina mani mane o azuruka halna mani mane nga yodi macerece iri obo nga zuruno wa kayon cimmani nga na cere fiso fiso kahini gabukute kaka madina maka cefeliyo nan debi ngana alkawari kuna bine deri borfo kano do wa yetirce ha ngariyo yana noizini wace au de yan yetina nga malaika jibril kute fee anaki yeti di kuna webore yogono webore bara bo mano den na yeti ababe da su be narpe nga kariba to kariyo bo ngo banna den don nan to yanni ni tifo mbotu tuma wino tifo nga aya zumuka kawa webi eh, ako ngarpe na ngari bari woshi <laughs> temal no bon kanal ba Eh, de wodin na kwe ko baral kawa wato majma an debi tunal kawal bon hawo ana tunal kawal bon exception on ne odo irte na wey boroka amma de har bor cerka ce mati yei boro tutuma bi na ka har boro ngan debi ho mun tayo nga fo mon to kute hal madina ngan debi ci mangare ma yei to ka boro don maka madina no mabe madina no ngono awi magoro makka mabe makka no ngono kan debi na choro gara no be metente <laughs> nan macere sai ka kweru bini billi fokogoro in shi maka in madina ni kan dai hunu makka ko gara ci mandi haikan ko to kuru non kom fa sai den kar silamano da sai majin dia ban kan da bisu gun takari kurma golne o ye ku pe de rudio bi ni bi <laughs> maka je bere yo ya ka ko ngenan debi ɗo ɓoroji maye madina kai andebi a mutuka bara siyasi politiki oh no bei yogono bei yogono nga mani yogono nga zansi gono amma umar radiyallahu anhu cere ade na bara dako amma no di aka andebi aka nga ba boro ka do tabadi to anata mbere sa do mbere sino do no ya ka bitika cande bi ndeman tamma gono ndoni wey boro chine kuna nor kaina chino zumani kachi metado haji يا أيها الذين آمنوا إذا جاءكم مؤمنات مهاجرات فامتحنوهن يا أيها الذين آمنوا no cin mani koni hen no idha ja'akumul mu'minatu de we boro ka choro di cin mani ngan cimi noyo bori za makka aman don na du hinino kano gana wa kamefo madina noyo kayo bannano coro tunkute kano gari irpeci mu'minatin in kano ko bara ihoyro asilame henno muhajiratin kama kanam kaye kute madina na ka adini non zurun na ka kana adini di madina famtahinuhunna se wanno épreuve se wa exercice cene fo ngano ncemeydo test ha test din baka de boron hunu sukuru cene ko huro université agon nazarban cene fo kan cinte markano za premier ne wo kabine ngari nibo su premier ne te manin gunji siro ane préparatoire to de wanzarabani de ngan de bina meten cerma o ceka wato epreuve ka ka chonze karja na epreuve ka ka chonze di wato ha ha yogono kamban ha nara non babe o oh, mbara mai arsilama azariya ne kano na information no be zabi fo paro ngoro ko hunde ka ifo bongo moto bongo mo soso de almari to ngano de magaribi to ngongu zemi nje kuru paisa gbe kama to ko di ka ka dishi afo ahinkantani bongo kan na ji zemi nja zade magaribi o ko kpe ba wati fo deidei no polisi nan keni agun han motodi takalla den motodi nci a takalla sindo de yamba kpe kani kom sharia de mobo morai a gonna nor kamba dummunse n takalla mar ko gun gari mogun sallama de bina na kpe sawa polisi a nan keni nga soja a nan keni kan ha nga diya chini sinti kamoru kute ngan jinsi na takalla labari kaldu ko no no ara ngar mo konyo hari binen olbe nga to no ga agun kar marfam magalo ton ton aje nwiyo banda magalo ton ton aje do mana gbeite pourquoi parce que des insécurité ka kogoro de ya shem borfo zo bu sécurité maka normal eh temal no bonka de na no labari na o hay kan banzara bani na no manin moto takalla ngago de na preuve mana akin ma amma da ya taka lafi in kai kani yon wa na sate to den na sate nga akwai sawa soja no lahara ato yani irpe mabara sheda haji irin dobu Allahu a'lam bi imanihin il nor kwai Allahu a'lam bi imanihin il nor kwai kwai be rin nga ya we yo di imani zakabe yi fa in alimtumuhunna fa in alimtumuhunna mu'minatin denu yubomo nanzara bani kam beyka o mumini way boro yono asilama henno yono fala tarji'uhunna ila al-kuffar wasu hore kan yeti ke feriyo se la hunna hillu lahum la hunna hillu lahum wayo bara in hariyo kan zurun gadi sai halal ke ne barakatin sai haramun wala hum moyo bongo hariyodi nabara hillul lahunna weyori bongo che halali ba weri ka ko cha ba haru ade kano nsu ba kwe ne asute de asute weri ma che haru se halali haru bongo su chi we se halali zade weyodi hinika hun kute fefe tambinina wa atuhum ma anfaqu ama kano weyodi gei no su hariyodi nan kamme kogo alfai wa jirka mana adalci ba kace wa atuhum weyodi hariyo ma anfaku haikan wi weyodi hije kuna atuhum wa yiti kada mun kamme da ya ce mace fere hamar jendon nan weydi hijin na an lasabu yo kaza na don au nor kaza na don au wura zaka kaza na don no wa lasabu ya daidai kala ta kamme kawai digai Allahu akbar wala junaha alaykum an tankihuhunna ah nan na harbe bai la junaha alaykum to marsa no yo shin natari an tankihuhunna weyodi kuna wakayon sawano she kano yo bongo nabayo no kakamme ko ga won ton ton no bongo yo ga wanyiji tarishi iza ataytumuhunna ujurahunna amanki kano na haruje nonor bana wadiya ka abarani maza ka makusu ka wuran tukuna hago iza ataitumuhunna ujurahunna da yano nan sadaki yo bana <laughs> alfarin wannan kadiya no da ka wayo di makane ya imani te imani nan non man ma ke hinka an kana no sai sawan guda fa wadiya haika imani te musabaqatul qur'ani non gono ko te indonesia kuna indonesia ngano ko wendi yafo ana hijabu dam ka mojina garun na nga wo ka musabaqa tense wo kan ga abacho akwai markaza nga ci ko wendi adi se musabaqa sharia kuna we borga amojina feri no nga ko wendi adi ci anama nga nyin saka sen na se nga ci siwu nga bodi ci nino ri batume nga ci de ya musabaka di sharti yo kuna se we boro mamoji na feri nga bodi ci e eh, nga ci de ya ana bongo hogu kaka basin ka musabaka di akado a warge to amma ko wendiya di an ci wace ba ko wendiya to a honge sabu se musabaka di kodi noru hini noru ka duwa ka na gomini a hini ka musa ba ka di organize ke wai to de no mo mama kin na hawe benin kunugo mo so so endonozi kuna musa ba fonon organize jiri kurno ga te na ko wendi adima jiri kuru yan bembo musa ba ka dite imani ya nan mama ko to hinkaya eh we yori don goro nyongo nkisara ni non taba to imani nan ka sanani kuna hay ka don banan haruma cinni ko ga aban na gana nan na kan ngari karfo marsa bahi je ta gote don yin ka to da ya ka da ciya ngar ka jawo ki ka da ciya an ta bani i a nono na wayo ya ka lefe ta goyota kajiji Allahu akbar irfe man don imani wala tumsiku bi isamil kawafir to hukum si ba mani norpe yara kaso koneya kaci wala tumsikuhunna bicisami lkawafir eh, wala tumsiku bicisami lkawafir no arsilama henno wasu weiboroyo ka no nalla dongei kagono ngan cinnin cefilteredi bongo noyo tuba banna wasu nkoto kwene mogoro cefilteredi kuna haru wei hongu tubayo metente ntammo ayuwa wenna harude ngoroyo nga fode hoore kahura silama tere kuna boro hinkantedu seni de haru tuba weyna tuba haru sallamano abagoro no ka iddate kwa nabayono iddadi kuna aba tuba de ada tuba na ya haldimenno amma de idda ni de a hije na. ba idda bannana kaga raba tuba da tuba sai mahijita ba a wuro ba shin ka da yar silamatare tutuna mene hije kan gai ka tezar silamatare na kaje silamatare tutun ga dibonmu amma dar silamatare da ka baran kuna fanata a ci haramun boro hin kan tese no ngana peci ya bo. ka bi na ci ne o oh, te tafsir bai gbe ci Umar ibn al-Khattab radiyallahu anhu kai borodi amutu ko ba shenni sahaba ya kunan kul shenni na ba amma amutu ko ba shenni domin kere do ba cimite yo kere sin na hawi de cal de cimi cibo a da bina na erreur be cifo a excuse presentino cal do munafinci si ka ayo de zum mu koci wala tumsi ko bi isamil kawafir we yo don koto yo ngan cinni ko gono cefe tere kwa na cimi no jina wan sallama wasun koto ko ene albayo ngam mor gwanjibo awe hin ka fo kan ga don cinni ko bibi di ko do jibo ngana insallama mana simtin ya mana hin kan tan ga be ko ci wala tumsiku bi isam al kawafir za ta fer tere mene hije maraka kuna no don goro bor guda bo we ya ku jiji we we na banna marsha wasu we boro ko te ko ni atachi banna ba fo su take abon amar kadin na mo so so <laughs> asilamu go na yeye wayye to iri malar koy mako koro boriyan nindi jibo nga umar radiyallahu anhu nga na kamme gora wayori kuna jibo wa kayo ndon tontonu nga zobu albayo ka zobu nga muawiya bin abi sufyan nga na fo hiji nga safwan bin umayya bin khalaf nga nga na fo hiji aben albayo na wayodi hiji nga na lazu jargullu mben su cere karje ce safu kunan su cere cin zai tamu kemal non iman bormo be ka alba iri diya wato sahabe hunu yo takafo ba fo ga ba fo gono la harar pe rahmata si ngan na wai kan goro ngan fefe nga kado nga kpashi kado weidi pepe yo banna nga hije kate nga na pa shi dibini nga pa shi tere na kanti no mama jina ba ba di gono lahara pa shi di cece nan duniya ba nya di bongo cerjina lahara wotam nga wo hiji nga mbara pa shi yo di na bara kari kari ake nga di na bara kari kari man nga di na we lokoti ka hiji sadi maru kake a te o jisa abe do choro na che we awo ni ngwe no mo nyi ma no man ibe tere la ro no nchi nyi me ngwe no ibe tere no nchi nyi te man no bon kanal ba edin be wasalu ma anfaqu illa rabbi wasalu ma anfaqu wa cheferiyo ha haikan winwe yobongo wanhara denchi wabana waliyasalu ma anfaqu eh wasalu ma anfaqtum to to to to wasalu ma anfaqtum no no hay no wino weyo bongo da ka bar weyo di zuru ka pendo no bongo waha hay kano wi weyo di bongo cheferi di mabara no se wal yasalu ma anfaqu no bongo ma hay kan wi weyo bongo ngan zuru ka kano do garaha wanon se zalikum hukmullah zalikum hay kano ma chikuteo hukmullah pé hukum sí náà yahkumu bainakum na hukum sí ọ̀nà àgáàtẹ̀ náà náà ṣakan wallahu alimun hakim wallahu alim irke bara bai kai no nga bai mete ya sino de ngana hukum ci ta basa wano shakani hakimun nga ruka bara gonino agonin ta tare kwanno ajisiya haja gannano il norpe pe be aci aya hinza kuna kana sanni hinza wata na ana takare bete pene kace wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun na yara kace wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul fasiqun na yara kace wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul zalimun kace mbara fasikiyo mbara zalimiyo mbara kafiriyo mayo ngati wo ka kuru ana hukum siten na haikan ngazuman haje hukum sina kubene konga no boroga hansine we kom hanuka momba pe chenni hayo an hunku te to ko shi jenne an hunku wato madiya ka wato o de ba tanji mai no no gona agono agono bugu eh nje na to ya boro taliban bai jiyo lahara kai marko su na'am wa in fatakum shay'un min azwajikum illa kuffar kace wa in fatakum shay'un min azwajikum irin wannan kadiya boromo barar silama kahunar silama tere kuna in su bara ba haifo irgbe na wayo ka in hunar silama kuna kayyai kifil tere kuna haifo kaji da yano wai yoku na haifon haka hunu ka gweje miliyoro eh ilal kufar no wai yoku na de haifon haka hunu <laughs> eri pe ma ni cheni watan ci bar ka dem dem de kuna islam to kon na bar ba haifo fa aqabtum ka pe ye ke feri yoku na dini ngano na ke feri no ka du chere ngano na honguma de ya honguli ba ka no duwadi hari waru ko honguli ba zemini fa atul ladina dhahabat azwajuhum mithla ma anfaqu hay kano wino weyo kan zuru bongo sem mangari ka kano no sejina marko honguli ba zemini wataqullaha alladhi antum bihi mu'minun wattaqullah wa antum bihi mu'minun bayno ka aseno no bar chiminori hen noyo wa hamurara madaman de be gonu ngan na chimban ka bara bongo fo to mabe abo na zaba ka wo kayo na maseni batunna de mahambura ku kire ya ayuha nabi idza ja'aka almu'minat yubayyinaka to in lor kai kai beri na chino nga bubu zeri kam hukum sita gona kana ya nga ya ci wai maka kaka ko ba ma mubayi'atan sai wato ninna la atu mahurno binni mubayi'a ngano Dee na boroji si peitere ngari akai yoboro mu ka ko kamena se ngano peitere ze n'oka ka mbisa kuna nkinchi sutie de no goro de kwara ku kamme de atakora kamme de mani kamme ngal na kere ku nkwe sutie macin ha de mbisa ntakalla be rigo ajin man sallaman na to atama dar tanwo goro ana sutiya di ke yan no de meta na be do mi de na du fola abari ka pe sutiye eh pe mal no bon kani ase non non sutenia non non sutenia ba pe ma mara di ni de mago to de ya ngmene ngadi te o de we boro yo ka matuka eh no gono nani ho no gono nani suba ko kwe mo jine no gono nani we yo di shen man zarabani anti den kati fo atu ande bidu kawa su kan mena wey borse hadithi tutuma kuna kaka gonun ko ci inni la usaffihu nisa la usaffihu nisa haifa asu kan mena wey borse ifa ganna siyansi na haididi fati fati kakwe gari o oh, kan mena wey borse bara denjano deni na wey boro kan mela tikere gaya mmene kan kurudi kana sarace pomdi aka ne dan weiboro ga hala na ci moso weiboro go ka da ba jo o e ka kara shendi tabo iriyo biro eh, kano do ne na jere ni iriyo biro ya ri kamera eh no biro na de ka aka bo ngo winna biro di kuna makana preservative ka ka yore za début de la semaine har semaine mo ko benio am beni mana gana eh eh kan na ye riwo ya na heya deden ka ben kaje haramun go fefen na wallahi kam meno we bonna ba shin na geri annabi jarjin na sutiya sahabe bo ben sutiya borokin ni kuru boro hen no ba fa sutiya aman wei in kam meno ase domin wei no nya akan meno nse hari wei man nya fa ba be fa kai akan meno nse bile fa kan nga bile nga na kam meno nse bire fo ka nga nan koto ay ka boron to ya bi succès fo gano mangta ko jo meten charma meten sare gun ngayo chero me félicitation nga sabu nga sabu wa chero koto koto tari singa di kuna ama hanu kan to bire fo ga ngambere we ba ma a do kay ni di kay asaro yo tete alfa bora hunu kitela arbu ganna ka zumuku te jifo nga ba jene we o oh, ba jene ka irka tan dimo su bai safa nan ga jiri larubu gannan dukago jiri ngano nkafu eh haji irka tan di nde ci bai ka ka de ba jan wai da na tambire tammana hanya ka su ka huro abu da ban jai foganna haji do man jai foganna eh kai mal no bon kadi na ala alla tushrika illa ngano irka tan nan sai ya ayyuhan nabi nirbe manan nabi idha ja'aka almu'minatu de mu'mini wey borodi ka e, yubayi'naka ko ban makamenonse kan ngoy gono nani ho ngoy gono nani suba har ko ko mo dine no so dia bal politician yo no nya har ku suba ma hun kite kaka ko kamenonse ndia wato kamenoidi agay kabar mo zabi mena hunu no arsalam tare ana baruna awo elde makai zanu moro ka senin na chere amma chorodo oh no mo bi kere senin yo no islamiste ya eh, ni kan kini o ten to no ni se en islamiste mais do radicaliste ya weyo di den kamma gonon nani di barano alla yushrikina billahi shay'a nsubo haifot za ko tontonu na irpe ko bota ngano kan subo wece terpese nsu huro goba nsu kamme jisi nsu ke jisi babon nsu jisi na'am wala yushrikana wala yazni wala yasriqana mbina zubo zai wala yazni alfa no dia kakin zubo zai domin wai bor zai a zai yuhai bayan na mafo da gwanna na gunde ka zai da ya kodi hunu zai hayasi kan ba babu na sai dan da maka kanan sarka ba sarkan no nga han sirfo gere gere ya abogon ko no ko gun zai gwegboro zai wallahi zai yo he abana virisi no a zai yo he bayan no gwegboro mo gonna gunde haifoka in haru dai no kaji sino kurpai sai makan me da makuna kaka kana kin na har wato ga kano zai tere ma bonwo anakin ka ka haru mene no haidi hin ka kwanan ko digan tun ka hun zai ranar ba ci wayo masu hun zai yo mana bara zai yo na wala yaznina wala yaznin mena masuka ko zinate masuka ko yari masuka ko bibiri masuka ko paralem emo bon magari akwai mata kente kunkun kunkun ka tekene odo yan badira da nan ce hono ce o kurkusa abin na ji wurin gufono mpe awo de bibiri na kai mal no bon kanan fa nam wala yaqtulna auladahunna wala yaqtulna auladahun mbina masuka gogun koyo wi wiyo di mo haiba masuka ko sana goru ko hayo kayani mbina masuka ganu fo farshi ka haifon kusu mbina masuka ko bishi yo ham hadi ndiya ha to den ye kadu gunde di kabeni masuka hore ko kunuka mbina masuka hore hayo banna magoro ko yodiga kanwi masuka hore ko tandiyasu masuka hore ko tambora masuka hore ko hay ko ga danzara kura kafe ko jishi hinifei ngano ya kakwai na wala ya ti na bi buhtan yaftari na hu wala ya ti na bi buhtan mbene masu bara waifo kan kana tangari yaftari na hu ko ga adam baina aidihinna wa arjulihinna in kammeyo nan keyo sakani kammeyo go ahinka bongoro keyo go ahinka ganna sakani di ba gono gunde iba akani gunde boro boro kan jere ngano kunuyo di ka hore ka ka fo kunuza kaka dan boro fo tiriya kuna ndia nzina ha to woyo choro su zina ka hore ko zina kan su zina banna mbene so kunuka we boro magono ko kunuka we yo masutea abanna masu gono hijefu ko kunuza tere ko kana kanafu kuna sadi mi mo taman ko ar kana cin mene inna lillahi wa inna ilaihi raji'un eh albayo haluka